mo kì í káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n ti ń kí òṣèré Edemozi Attah oríire ayẹyẹ ìgbéyàwó èyí tí ó ṣe ní ọjọ́ ìsinmi tó kọjá látàrí àwọn àwòrán tí òṣèré náà fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń kí ara rẹ̀ kú oríire èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà máa kí kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án tìbínútìbínú ni ìlú mọ̀ọ́ká orí ayélujára àbíkẹ́ fi ṣe fọ́nrán fídíò kan èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa awuyewuye èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìtàkùn gbọ̀ngàn èyí tó ń jà rànyìnrànyìn lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ohun tó ju èèyàn lọ lèèyàn fẹ́ máa ṣe bí a kò bá gbàgbé wípé àbíkẹ́ fi àwòrán ilé alárànbarà kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ ìdúpẹ́ sí abẹ́ àwòrán náà léyìí tó mú kí èyí ló mú kí Àbíkẹ́ ṣe fọ́nrán yìí síta wípé alábòsí ni gbogbo àwọn tí wọ́n wà lórí ìtàkùn ayélujára Instagram wípé ṣé òun fẹ́ gba ilé lọ́wọ́ ẹni tó nílé ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Victor Osimhen ló fèsì sí ọ̀rọ̀ kan tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ fi ránṣẹ́ sí abẹ́ ọ̀rọ̀ tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àfẹ́sọ́nà tó máa fi ọ̀rẹ́ rẹ̀ dóhùn wò ni òun wá tí ẹni náà sì gbà á nímọ̀ràn pé kí ó wá ẹni tí ó máa bá mójútó ìtàkùn ayélujára rẹ̀ pé àwọn ohun tó máa ń kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ kò bójúmu rárá tóun náà sì ni ni wípé òun kì í gba àmọ̀ràn àwọn èèyàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá àwọn èèyàn tí wọ́n ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí lọ́lọ́kan òjọ̀kan wípé àlàáfíà ni òun wà wípé òun ò sí níbi tí ìṣẹ̀lẹ̀ ilé alájà mọ́kànlélógún nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó wá lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n ṣe wọ́n kú ìfẹ́ wọ́n sì kú àdúró tí òun ní gbogbo ìgbà pa nínú ilé náà sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kí ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré Yvon Jẹ́gẹ́dẹ́ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹta èyí tó ń ṣe lóòkè pẹ̀ Yvon Jẹ́gẹ́dẹ́ ló fi àwọn àwòrán ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń kí ọmọ náà kú oríire bẹ́ẹ̀ ló sì ń kí gbogbo àwọn tí wọ́n kí ọmọ náà wípé ikún ayọ̀ báyìí kò ní tán lọ́ọ̀dẹ̀ wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Rotimi Salami ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ọ̀rọ̀ tí arábìnrin kan fi ránṣẹ́ sí èyí ló wá mú gba àwọn òbí nímọ̀ràn wípé ẹ kọ́ àwọn ọmọ yín ẹ rí dájú wípé wọ́n ní ẹ̀kọ́ ilé nítorí kí wọ́n bá lè mọ irú ìwà tí wọ́n máa máa wù àti irú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ láwùjọ oníṣẹ́ rírú ọmọbìnrin tó fi irú àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí òun ṣé irú ọmọbìnrin yìí òun náà máa ní lọ́kàn pé ọkùnrin kan máa fẹ́ fẹ́ òun ní ọjọ́ iwájú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ìlú mọ̀ọ́kọ́ òṣèré ògògó Taiwo Hassan náà darapọ̀ ṣe ìtakọ̀gbọ́ ohun tó jù mí lọ ni mo fẹ́ máa ṣe léyìí tó jẹ́ wípé ohun tó ṣe ya bàbá rẹ̀ lẹ́nu gidigidi Kíra Taiwo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá wípé bàbá mi ẹ dákun ẹ pè mí ó wá kọ sábẹ́ rẹ̀ wípé bàbá oníbàbà ni òun fẹ́ máa dà láàmú ní o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà oníṣòwò ńlá Obi Cubana ló fi àwòrán ibi tó ti ń rẹ́rìn músẹ́ wípé òun borí àwọn ọ̀tá òun sórí ìtàkùn ayélujára rẹ̀ ó wá kọ sábẹ́ àwòrán náà wípé gbogbo àwọn tí wọ́n dúró ti òun nígbà táwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà mú òun ó ní ẹ ṣe gan-an ni wípé ẹ kú àdúrótì wípé òun sì nífẹ̀ẹ́ gbogbo yín pátápátá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn èèyàn nígbà tí wọ́n rí ohun tí ìlú mọ̀ọ́kọ́ òṣèré Múyìwá Adémọ́lá tí àwọn ènìyàn mọ̀ sí Authentic fi sórí ìtàkùn ayélujára rẹ̀ Authentic ló fi àwòrán ibi tí ó wà nínú ọkọ̀ òfurufú tó sì kọ sí abẹ́ àwòrán náà wípé ògo ni fún Ọlọ́run lókè wípé òun àti ẹbí òun àti àwọn olólùfẹ́ òun kú oríire ti ọkọ̀ òfurufú yìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì fi ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Bùkúnmi Olúwaṣínà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé tó o bá ń tan àwọn ènìyàn dákun má tan ara rẹ̀ ó ní bóyá ìdí tí Ọlọ́run kò ṣe tí ì dá ẹlòmíràn lóhùn àdúrà rẹ̀ ni pé ó ti mọ̀ wípé ó fẹ́ fi ṣe ìgbéraga sí àwọn ènìyàn ni tàbí kí ẹni náà máa rò láti fi yan àwọn ènìyàn lójú ó ní ìdí tí ẹlòmíràn ì tí ì ṣe lókìkí ìwà ọmọlúàbí ó ní fún ìdí èyí ẹ̀yin èèyàn ẹ tú èrò ọkàn yín pa ó ní ẹ máa ro nǹkan gidi kí ọlọ́run lè tètè dáhùn àdúrà yín ó ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.